róòmù orí kọkànlá. ǹjẹ́ mo ní ọlọ́run á ta àwọn ènìyàn rẹ̀ nù bí? kí a má rí i nítorí Ísírẹ́lì ni èmi pẹ̀lú láti inú irú ọmọ Ábúráhámù ní ẹ̀yà Bẹ́ńjámínì ọlọ́run kò ta àwọn ènìyàn rẹ̀ nù tí ó ti mọ̀ tẹ́lẹ̀ tàbí ẹ̀yin kò mọ̀ bí ìwé mímọ́ ti wí ní ti Èlíjà bí ó ti ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ ọlọ́run sí Ísírẹ́lì wípé olúwa wọ́n ti pa àwọn wòlíì rẹ̀ wọ́n sì ti wú àwọn pẹpẹ rẹ̀ lulẹ̀ èmi nìkan ṣoṣo ni ó sì kù wọ́n sì ń wá ẹ̀mí mi. ṣùgbọ́n ìdáhùn wo ni ọlọ́run fi fún un. ó ti kù ẹ̀ẹ́dẹ́gbàárin ènìyàn sílẹ̀ fún ara mi àwọn tí kò tẹ eékún ba fún báálì. gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni ní àkókò ìsinsìnyí pẹ̀lú apá kan wà nípa ìyànfẹ́ ti orí ọ̀fẹ́. bí ó bá sì ṣe pé nípa ti oore ọ̀fẹ́ ni ǹjẹ́ kì í ṣe ti iṣẹ́ mọ́ àyàmọ̀ bí oore ọ̀fẹ́ kì í ṣe oore ọ̀fẹ́ mọ́ ṣùgbọ́n bí ó bá ṣe pé nípa ti iṣẹ́ ni ǹjẹ́ kì í ṣe ti oore ọ̀fẹ́ mọ́ àyàmọ̀ bí iṣẹ́ kì í ṣe iṣẹ́ mọ́ kí a ní ohun tí Ísírẹ́lì ń wá kiri òun náà ni kò rí ṣùgbọ́n àwọn ẹni ìyànfẹ́ ti rí i a sì ṣí àyà àwọn ìyókù lé e. gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé. ọlọ́run ti fún wọn ní ẹ̀mí oorun ojú kí wọn kí ó má lè wòran àti etí kí wọn kí ó má lè gbọ́ràn títí ó fi di òní olónìí. dáfídì sì wí pé. jẹ́ kí tábìlì wọn kí ó di ìdẹkùn àti ẹgẹ́ àti ohun ìkọ̀sẹ̀ àti ẹ̀san fún wọn kí ojú wọn kí ó ṣókùn kí wọn kí ó má lè ríran kí o sì tẹ ẹ̀hẹ́ wọn ba nígbà gbogbo. ǹjẹ́ mo ní wọ́n á kọsẹ̀ kí wọn kí ó lè ṣubú kí a máa rí i ṣùgbọ́n nípa ìṣubú wọn ìgbàlà dé ọ̀dọ̀ àwọn kèfèrí láti mú wọn jowú ṣùgbọ́n bí ìṣubú wọn bá di ọrọ̀ ayé àti bí ìfàsẹ́yìn wọn bá di ọrọ̀ àwọn kèfèrí mélòó mélòó ni kíkún wọn ẹ̀yin tí í ṣe kèfèrí ni èmi ṣáà ń bá sọ̀rọ̀ níwọ̀n bí èmi ti jẹ́ àpọ́stélì àwọn kèfèrí mo gbé oyè mi ga bí ó lè ṣe kí èmi kí ó lè mú àwọn ará mi jowú àti kí èmi kí ó lè gbà díẹ̀ là nínú wọn nítorí bí títanù wọn bá jẹ́ ìlàjà ayé gbígbà wọn yóò á ti rí bí kò ṣe ìyè kúrò nínú òkú ǹjẹ́ bí àkóso bá mọ́ bẹ́ẹ̀ ni àkópọ̀ bí gbòǹgbò bá sì mọ́ bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀ka rẹ̀ náà ṣùgbọ́n bí a bá yà nínú àwọn ẹ̀ka kúrò tí a sì lọ́ ìwọ tí í ṣe igi òróró ìgbẹ́sára wọn tí ìwọ sì ń bá wọn pín nínú gbòǹgbò àti ọ̀rá igi òróró náà má ṣe ṣe féfé sí àwọn ẹ̀ka náà ṣùgbọ́n bí ìwọ bá ń ṣe féfé ìwọ kọ́ li ó ru gbòǹgbò ṣùgbọ́n gbòǹgbò ni ó ru ìwọ ǹjẹ́ ìwọ ò wí pé a ti fa àwọn ẹ̀ka náà ya nítorí kí a lè lọ́mi sínú rẹ̀ ó dára nítorí àìgbàgbọ́ ni a ṣe fà wọ́n ya kúrò ìwọ sì dúró nípa ìgbàgbọ́ rẹ má ṣe gbé ara rẹ ga ṣùgbọ́n bẹ̀rù nítorí bí ọlọ́run kò bá dá ẹ̀ka ìyẹ́ka sí kíyèsára kí ó má ṣe aláìdá ìwọ náà sí. Si nítorí náà wo oore àti ìkannú Ọlọ́run lórí àwọn tí ó ṣubú ìkannú ṣùgbọ́n lórí ìwọ oore bí ìwọ bá dúró nínú oore rẹ̀ kí a má bàa ké ìwọ náà kúrò àti àwọn pẹ̀lú bí wọn kò bá jókòó sínú àìgbàgbọ́ a ó lọ wọn sínú rẹ̀ nítorí Ọlọ́run lè tún wọn lọ sínú rẹ̀ nítorí bí a ti ké ìwọ kúrò lára igi òróró ìgbẹ́ nípa ẹ̀dá tí a sì lọ́ ìwọ sínú igi òróró rere lòdì sí ti ẹ̀dá mélòó mélòó ni a ó lọ́ àwọn wọ̀nyí tí í ṣe ẹ̀ka ìyẹ́kasára igi òróró wọn ara èmi kò sáàfẹ́ kí ẹ̀yin kí ó wà lé òpè ní ti ohun ìjìnlẹ̀ yìí kí ẹ̀yin má bàa ṣe ọlọ́gbọ́n ní ojú ara yín pé ìfọ́jú bá Ísírẹ́lì ní apá kan títí kíkún àwọn kèfìrí yóò fi dé bẹ́ẹ̀ ni a ó sì gba gbogbo Ísírẹ́lì là gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé. ní Síónì ni olùgbàlà yóò ti jáde wá yóò sì yí àìwà bí Ọlọ́run kúrò lọ́dọ̀ Jákọ́bù èyí sì ni májẹ̀mú mi fún wọn nígbà tí èmi ò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò. nípa ti ìhìn ọ̀tá ni wọ́n nítorí yín bí ó sì ṣe ti ìyànfẹ́ ni olùfẹ́ ni wọ́n nítorí ti àwọn baba nítorí àìlábàámọ̀ ni ẹ̀bùn àti ìpè Ọlọ́run nítorí gẹ́gẹ́ bí ẹ̀yin kò ti gba Ọlọ́run gbọ́ rí ṣùgbọ́n nísinsìnyí tí ẹ̀yin ti rí àánú gbà nípa àìgbàgbọ́ wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn wọ̀nyí tí ó ṣe àìgbọràn nísinsìnyí kí àwọn pẹ̀lú bá lè rí àánú gbà nípa àánú tí a fi hàn yín nítorí ọlọ́run ṣe gbogbo wọn mọ́ pọ̀ sínú àìgbàgbọ́ kí ó lè ṣàánú fún gbogbo wọn. ha ìjìnlẹ̀ ọ̀rọ̀ àti ọgbọ́n àti ìmọ̀ ọlọ́run àwa má rí di ìdájọ́ rẹ̀ ti rí ọ̀nà rẹ̀ sì ju àwa rí lọ. nítorí ta ni ó mọ inú olúwa tàbí ta ni í ṣe ìgbìmọ̀ rẹ̀ tàbí ta ni ó kọ́ fi fún un tí a ó sì san án padà fún un nítorí láti ọ̀dọ̀ rẹ̀ àti nípa rẹ̀ àti fún un ni ohun gbogbo ẹni tí ògo wà fún láéláé àmín. Ah,